wọn wá tí ó jẹ kì í mọ́ bó ti ní ganu ẹjẹ́ ń ká fún yín o inna aklan ba'atha sahibahu ala amali mithli hadha alkitab la haqiqun alla yuhwaja ila talab alma'ash ẹni ọlọ́mbó ńlá ká ètò lè jókòó tọpọrú tíra ńláńlá báyìí táwọn ọmọ ṣàǹfààní àbọ̀ ọ̀bẹ́dù ti kú ní hundreds of years lọ wà wọn náà sì ń ké tíra wọn lò ní o ẹni ọjà láṣẹ ẹjọ́ náà wá ní irú eléyìí ọ̀gbọ́dọ̀ máa wá kí láàjẹ máa ọ̀pọ̀lọpọ̀ àlùfáà ní wọ́n á jẹ́ òjẹ́ kí lónìí o ọ̀pọ̀lọpọ̀ àlùfáà tó fẹ́ dúró ti tọ́lọ́hún àìlé àìrí ọ̀nà pé kí ló wọ́n jẹ kí lọ́mọ jẹ kí níyàwó jẹ ọjọ́ ráyè dúró ti tọ́lọ́hún náà bó ti yọ dúró tì irú ẹ̀ ní aláṣẹ yìí pa kí iṣẹ́ yìí tẹ́ bá wà rúpò bẹ́ẹ̀ yà á irú eléyìí ó ti tó eléyìí náà tó ń sẹ́ ní ti wí nù eléyìí ọ̀gbọ̀dọ̀ tó máa gbé apẹ̀rẹ̀ kan lọ ọjà kan bá fẹ́ tà mọ́ ọwá ni wọ́n wọlé owó mùsùlùmí ní oṣooṣù tí wọ́n fún wọn máa fún ní ten thousand dirham èyí sọ̀wọ́ kékeré nígbà tí wọ́n ní wọ́n máa fún yẹn ten thousand dollars lóṣù kọ̀ọ̀kan níbi abáde yìí ẹ̀rí ẹ̀rí bí àwa náwó kówó sí of recent mọ̀kàn jálù nù òwe ìròyìn kan tí ń kà ní o wọ́n lọ́ mú bọ́ọ̀lù kan tí gbogbo yín mọ̀ ọ́n náà ni ronaldo àdúgbò lẹ́ ń pè wọ́n láwọn kan ní kọ́ máa wá gbá bọ́ọ̀lù ní china owó tí wọ́n wá fi pè é kí ọmọ bọ̀ kì í dáhùn wọn bẹ lọ́wọ́ ni o ọ̀rọ̀ jẹ́ tá a fi jẹrin ni o oníròyìn tó gbé e ní Nigeria newspaper wa ni ó translate into eight hundred million naira per week eight million kí mo wí o ọgọ́rùn-ún mẹ́jọ mílíọ̀nù náírà tó ṣe déédéé rẹ̀ lọ́dún kan lóṣù kan lọ́sẹ̀ kọ̀ọ̀kan yóò gba bọ́ọ̀lù 90 minutes níbi àwa náwó wa sílò nínú ẹ dákun ẹjẹ́ àtàjì o bẹ́yìn bá náwó owó báyìí kò sí nǹkan kan tí ó gbà lọ́dọ̀ ọlọ́run o Ronaldo ọ̀nàwó rẹ yóò kàn ní ẹjẹ́ lásán ni o lè dọ́dọ̀ ọlọ́run o pé mo fún Ronaldo ní owó báyìí tẹ́ gbá bọ́ọ̀lù ẹ̀yin tẹ́ ẹ̀sìn Ronaldo náà olórin tẹ́ ẹ̀ ń ná fún ohun tí á tà lẹ́yìn kówó fún ọmọ mùsùlùmí gbọ́n tí ọba yìí wí pé alẹ́ ní tí làákàyè rẹ̀ tọ́lọ́ngbọ́n làákàyè tó ṣe rújìrà ńláńlá báyìí eléyìí ọgbọ́dọ̀ máa ronú kí ló wọ́n jẹ máa wọ́n ni wọ́n máa wá fún ní ten thousand dirham lóṣù kọ̀ọ̀kan lówó tí èso owó kékeré ẹ̀dàkùn eléyìí náà tó lẹ́kọ̀ọ́ fún wa ojúṣe tiwa náà nù bí mo ti sí wí àti ìṣe tó pàtàkì jùlọ ńlẹ̀ yorùbá yìí ọlọ́run èsì kọlọ́nkọ́ mọ́sá àṣẹ rọrùn fún wa bẹ́ẹ̀ kó jẹ́ káwọn àfa ò lè dúró ti sẹ́ ti wọn bí wọ́n bá dúró sí jẹ́ ti wọn náà ọlọ́njà wa náà lè ràn wá lọ́wọ́ látàrí pé wọ́n ń ṣiṣẹ́ àwọn anábì ọlọ́run ọlọ́nkọ́ ṣe ń pápá kìíní àtàpá kejì wa eléyìí ni orí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta bí wọ́n ti pín ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin òun làwọn ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ oríṣiríṣi táwa náà máa nì níbí yìí bá a bá ń sọ̀rọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ yàtọ̀ sẹ́gbẹ́ o almunagomat alislamiya ìyẹn ni pé muslim or islamic organizations ìyẹn ni páwọn àkójọ pé a fẹ́ ṣe nǹkan báyìí méjì mẹ́ta ẹ̀ bá wa dọ́gọ́rùn-ún torí tí n fi ń wílé yìí ni pé bá a bá ń sọ̀rọ̀ ẹgbẹ́ má máa gbọ́ yé pé ẹgbẹ́ sufi ẹgbẹ́ shia ẹgbẹ́ amadi ẹ̀rọ àwọn eléyìí ń fiọ́rọ́kù wọn ń pè wọn ní okéwu àwọn eléyìí ń la anabi ní kúlù hafi náírì ìlà wàhídà anabi ní bí gbogbo àwọn ọ̀rọ̀ àwọn eléyìí ń bá pé gba iná gbogbo wọn wọ ẹgbẹ́ kan náà lẹ́gbẹ́ tọ́lọ́wọ́n àti tànàbí òun lẹ́gbẹ́ kọ́ọ̀lá lọ́hù kọ́ọ̀lá rọ̀ṣùlùmọ́ọ̀hì sọ̀lọ́lọ́hù àyọ̀sẹ̀lẹ̀ ẹ̀dá kan yẹ kí ni anabi fi olówí sallallahu alaihi wasallam àwa rí wọn àwọn náà kóra wọn jọ wọn sọra wọn ló kọ̀ọ̀kan tí wọ́n ń jẹ́ kí lójúṣe tiwọn náà láwùjọ mùsùlùmí káwọn wulẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa dákọ ẹ̀rí káwọn ẹgbẹ́ báyìí wọ́n pọ̀ kọ̀fẹ́ sílùú tẹ́ ẹ́ dé tẹ́ ẹ̀ ní gbọ́ jàmá kinní kan jẹ̀mọ́yá kinní kan kinní kan society eh, kinní kan organisation àwọn táwọn wí nù o kí n lójúṣe tiyín náà ń gbọ́ pé ó kọ ẹ̀sìn lẹ́gbẹ́rú ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ lónìí náà ọ̀tọ̀ ní táwọn náà o ọ̀tọ̀ ní táwọn náà o kọ́dà ẹgbẹ́ míì ti fẹ́ di bíi political party ẹ jẹ́ ń kóòtù ọ̀rọ̀ nǹkan náà àwọn àfáà wa tí wọ́n sì ń bẹ láyé lónìí fadilatu sheikh dr muhammad ibn abdullahi zurbani al bàbá yìí náà àwọn ìmáàmù mọ́sálásí Kùbá nígboro Madina ni wọ́n wá nàìjíríà láwọn ọdún kankan rin gbogbo ẹni tó bá máa ń wá dáwọ́ra jamiu islamiyah nílọrin wọ́n ti pàdé bàbá yìí àwọn ni wọ́n máa ń léde tíìmù àwọn lárúbáwá tí wọ́n ń ṣe dáwọ́ra ọdọọdún wọ́n ṣe bẹ́ẹ̀ ní kánò wọ́n ṣe ní sokoto ní maiduguri nílọrin àwọn ni wọ́n wá sọ̀tàn tó ṣẹlẹ̀ fún wa ní kánò lọ́jọ́ kan wọ́n ní wọ́n láwọn jamaa izala jamaa tu izala tilbida wa ikomati sunna wọn ń jà láàrin ara wọn wọn wá pe àwọn pé ah, bóyá bẹ́ẹ̀ tiẹ̀ tiẹ̀ tó jára àdúmọ̀dínà bẹ́ẹ̀ bá bá wọn dá sí o bóyá ọlọ́run ó pè kárí ẹ̀ǹtí wọn lé ọlọ́run jọ tán sheikh sulba ni wọ́n sọ fún èmi àtàwọn táwọn wájú wọn jọ náà pé àwọn wá ní kápákẹ́ ní oòrùn ẹjọ́ àwọn ní kápá kejì oòrò ẹjọ ẹgbẹ́ kí ni reaction ṣe fi wa sheikh zurbani ni àwọn wá ń bira àwọn nínú àwọn pé àánà bẹ́yìnà sáásátì àbẹ́yìnà lọ́lọ́lá àárín àwọn olóṣèlú mọ wà bí àárín àwọn àfa wọ́n ní torí pé gbogbo ẹjọ́ tí wọ́n ń rò àwọn retí kí wọ́n rojọ́ pé ẹ nígbà mo sì tú kéwú lọ́nà báyìí òun tú báyìí tó ìṣe pé n tó wí wọn kọ lẹ́rìí n tà fà máa jà sínú ìgbé n tó wí wọn lọ́wọ́ òwí bẹ́ẹ̀ báyìí lọ́lọ́run ti fẹ́ n táwọn retí káwọn gbọ́ lẹ́jọ́ nu o àmọ́ n táwọn ń gbọ́ ni pé ẹ ọmọ pé ààyè tèmi lọ àwọn ọ̀nà bẹ̀ yẹn ọmọ pa wà láà máa ṣe <laughs> àwa la ní ọtún wa ń bí ọ̀nà bàbá làwọn wá sọ fún wọn pé ìtàkùn lọ ẹgbẹ̀rún ọlọ́run o bẹ́ẹ̀ bá mọ̀ pé ẹ fẹ́ sọ̀ṣèlú ẹ kéde fáyé o ìpè àfẹ́ ṣe kí ni àfẹ́ dóṣe àmì ìtẹ́ ń ṣe tẹ́ ń fowópọ̀ ẹ̀sìn ṣe yìí ọlọ́run obìnrin o alihamudulilayi ọlọ́run sì ní kírú ọ̀rọ̀ yẹn ó lapa ìjà náà lónìí mo lè kọ̀nfàmù fún yín ó ti parí yanyan kọ́ra ńgbà tó lọ́wọ́ padà ní kọ́ parí àwọn tí wọ́n ń wò lọ́mọ kéékèèké ńgbà yẹn àwọn ni wọ́n wá padà sọ fún àwọn àgbàlagbà ìsáàlà pé ẹ lọ retirement àwọn yúùtì wọn ni wọn wá gbé sálà lọ́wọ́ lónìí tí ó sì sí gbogbo gbọmí sí omi òtò yìí mọ́nà rẹ̀ wọn bọ̀tí mo fẹ́ lò ń bẹ̀ yẹn pé ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ náà bó ti rí nu àjẹ́ńdà àwọ̀ yàtọ̀ fàjẹ́ńdà àwọn olóṣèlú ẹ̀já bẹ̀rù ọlọ́run o bàbá ìpè tó ọkọ̀ ọlọ́run là á fi ń pè àwọn èèyàn iṣẹ́ wa àti lọ́kànkà àti níkọ̀rọ̀ ọ̀gbọ̀dọ̀ jẹ́ pé nítorí ìtàníyàn tó a gbọ́dọ̀ máa ṣe nǹkan torí tọ́lọ́n pé pé ní ṣe ń bẹ lábẹ́ rẹ̀ ni pé bó o nìjọ tèmi ó ti kún àbí bó o làpò tèmi ó ti kún bá a bá ń ṣe irú eléyìí ọlọ́run ó bẹ ní kọ̀ọ̀kan wa o. ẹ wá rí nípa ìmọ̀ràn tí mo ní fáwọn ẹgbẹ́ wọ̀nyí látàrí tí mo wí lẹ́ẹ̀kan yẹn náà ó apply sáwọn náà òun ni pé kí ló dé táwọn ẹgbẹ́ yìí náà àti ìpè kéèyàn ọ̀sẹ̀ ẹgbẹ́ kọ́mọ̀sẹ̀ ẹgbẹ́ à ń bọ̀ wá bẹ̀ wọn o àmọ́ láwọn tí wọ́n ti wà ń bẹ́ẹ̀ kí lọ́yẹ wọn ó se fún ìsìláàmù tí wọ́n fi tún lù se káwọn náà wo eré àkọ̀ọ̀kan tí ìyá ti ń jẹ ìsìláàmù kí wọ́n fókọ̀sì lórí ẹ̀ kọ́mọ̀ pé àwùlẹ̀ máa wá bára wa jà á máa ṣe bí olóṣèlú á máa wá pé kíjọ tẹ̀mí ọ̀pọ̀ kí ti yan mọ̀kún lápẹ̀júwe ẹgbẹ́ ìsìláàmù mélòó nàìjíríà ní mójútó ń tà ń pè ní àlè ìgáàsà pé ní bẹ́yàn bá lọ north east lónìí níbi tí boko haram kankan wà tẹ́ bá mọyì àwọn missionary societies tí wọ́n ti wọlé látàrí pé kí ni ẹ̀fún wa láńsẹ̀sì àwa ṣe ìgáza ni pé àdánwò kan dé àkóúnjẹ wa ilé yín tó jóná àbá yín tó kọ́ mùsùlùmí mélòó ẹgbẹ́ mùsùlùmí mélòó la rí tí ń ṣerú nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní ọ̀nà tá a lè fi mójútó ìsìláàmù tí ìsìláàmù fi ní máa bọ́ máwọn èèyàn lọ́wọ́ ni ẹ̀dàkùn èmi ò rí o lọ́pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ wa tí wọ́n mójútó aspect pé a nǹkan kan ṣẹlẹ̀ ń bi báyìí ẹ̀ a kò ń jẹ lọ fún wọn ni ẹnìkan sọ̀tàn kan fún mi ń lu kan tí èsì nàìjíríà láfíríkà ń bì yìí níbi táwọn ọ̀tọ̀ ọlọ́run burú dé àwọn kan ń pín kùránì fáwọn èèyàn wọ́n tò báyìí pé ó yẹ gba kùránì àwọn sì lọ kó búrẹ́dì wá pẹ̀lú tírélà níbi tẹ́bi ń bẹ àwọn yẹn bá yọ ọsẹ lọ́kọ̀ọ̀kan kó ní kí n kura ní wọn lọ bí kí n kíni tọ. irú eléyìí kọ́nà bọ́ báyìí pé nìyẹn yẹn ẹgbẹ́ yìí náà mójútó ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ bá lọ Afghanistan gbogbo bí tí wọ́n bá ti gbọ́ pàdé òkan bá mùsùlùmí làwọn ẹgbẹ́ làwọn missionaries yìí máa ti bẹ̀ wọlé ọlọ́lọ́mọ iye ọmọ north east lónìí tí wọ́n ti kó jáde nàìjíríà nàìjíríà yìí pé asọ́nṣọ́ wọn máa lọ kàwé irúwé wo wọn kà yọ bá abdullahi kó nàìjíríà michael ní ọba darí kìí ṣe pé torí pé ọmọ tá a bá mú lọ ìlú èkó àwa la mọ jẹ rẹ la mọ mú rẹ a sì mú wálé wá bá àwọn èèyàn rẹ lẹ́yìn ọdún márùn ọdún mẹ́wàá bó ti kú lé ní ọ̀padà wá ẹ̀dá kan ẹ̀dá mójútó bẹ̀ yẹn. Eh, nínú tí mo rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ wọ̀nyí àmójútó ìyáṣẹ́ńjẹ ìsìláàmù púpọ̀ látara bẹ̀ òun ni eléyìí kọ́ lọ́n fún yín ṣe o ẹ wá rí èyí tí final point níbi tí mi prepare bí òun ni pé kí lójúṣe mi pẹ̀lú ẹ̀yin náà towards àwọn ẹgbẹ́ wọ̀nyí ká máa wò wọ́n rán ní àbí ká darapọ̀ mọ́ wọn ṣe rí iṣu yìí òun gan tó ṣe ní mọ̀ọ́dù conference torí pé nínú tí ń dààmú wa jù lọ́wọ́ nílẹ̀ yorùbá lónìí òun ní iṣu yìí kásẹ̀gbẹ́ kámẹ́sẹ̀gbẹ́ kọ́dà àwọn kan ti bá a débi pé mss iléèwé tẹ̀sí náà ẹgbẹ́ lòun náà ẹ má ṣe mọ́ wọn làwọn kan lá àwọn kan ní. Jamaah gan làwọn dúró tì kí ni position islam nípa ẹgbẹ́ òun ni mo fẹ́ fi kásẹ̀ ọ̀rọ̀ tòní ìkọlọ́kọ́ mọ́sàgbé wúlò fún wa bọ́tí kí n tó sọ kí lójú tèmi tó níwọ̀n bá mo ti máa ma àwọn àlùfáà wá wà ń jòkó òun ni pé iṣẹ́ rí gbogbo ohun tí ń dààmú wa yìí ọ wà láàrin problems wa méjì náà ni kí ni problems wa méjèèjì al-ifrad wọ́tẹ́fúrí ètò àṣejù àbígíní àbáṣe ètò mọ̀ ń ka tíra الشيخ عبد الرحمن بن حسن آل الشيخ فتح المجيد شرح كتاب التوحيد أو ترى للم ترى وهابية tíra ńlá ńlá nù ní ẹ bá fẹ́ gbọ́ tawhid yìí o àfi kọ́ karú àwọn kìtàbù tawhid inú ṣòwòrò wọn tọ́ lálùbáríkà ní fatihul madi kí ni mo fẹ́ lò ń bì yìí nígbà tí bàbá yìí ń tú máa na wa anna muhammadan abduhu wa rasuluhu sheikh abdulrahman bin hasan ní bàbá gbọ́ àrùn yìí ó sóògùn àṣejù àti kíni àtàṣe lọ́nà wo ọlọ́lọ́run ń pe àkíyèsí wa látara nebua muhammad sallallahu alayhi wa sallam látara pọ́lọ́hún pé ànábì ní abúdùwú ẹ̀rú ọlọ́run wárọ̀ sóòlùwú òjíṣẹ́ ọlọ́run abúdùwú ń kìlọ̀ fún gbogbo ẹni ọba fẹ́ sàṣejù ń bà nábì sọlọ́lọ́wọ́ àríyí ọ̀sán àgbé wá ẹ̀rú ọlọ́run ẹ̀dọ́ ọlọ́run òun ànábì wa muhammed sọlọ́lọ́wọ́ wọ́n gbé ànábì kọjá bí tí olùwọ́ba gbé ka bàbá wa rẹ̀ nìkan náà tí látàrí pé olúwa pé ànẹ́bì ní ẹrú ọlọ́run ọwọ́ afẹ́ sọ ànẹ́bì dẹgbẹ́ rẹ̀ àbẹ́gbẹ́ bàbá rẹ̀ á wà sọ fún un pé hàn wà rọ̀ sí lòwó ànẹ́bì ìṣẹ́gbẹ́ rẹ̀ o kìí sì ṣẹgbẹ́ nìkọ̀ọ̀kan wa kọ́dà kìí ṣẹgbẹ́ bàbá wa torí pé òjíṣẹ́ ọlọ́run là ànẹ́bì wa muhammad sọ̀rọ̀ sọ̀rọ̀ ìtumọ̀ eléyà gbọ́yé bàbá káyà tó kẹ́yìn nù sọ́rọ́tù káfí olùwà ní kúl ìnàmá àná bàṣàrún mẹ́fìlókùn abúdùwúnù èèyàn ẹrú bíi ti ń lèmi náà àmẹ́mi ìṣẹ́gbẹ́ yín o yóò ha ìlàyà bàbá yà analyze ẹ̀ bẹ́ẹ̀ pé àwọn mùsùlùmí bẹ́yìn náà ìfọ̀rọ́pí wọ́n tẹ̀fọ̀rẹ̀ ìmọ̀ kásá ṣe jù àbí ká ṣe kíni àbí ká ṣàṣe ètò bẹ́ẹ̀ sin ọlọ́run wọ́sọ̀tún bẹ́yìn náà ìfọ̀rọ́pí wọ́n tẹ̀fọ̀rẹ̀ ẹ̀sìn tọ́lọ́run sì fẹ́ fẹ́ mi rẹ ni tó dúró láàrin méjèèjì yìí tí ó sáse dùn bẹ́ẹ̀ tí ó sì sí kíni tí ó sáse tó wa kadhalika ja'alnakum ummatan wasata litakunu shuhada 'ala an-nasi wa yakuna ar-rasulu 'alaykum shahida olúwa níbo ń ti fẹ́ nù má sáse jù má sì sáse tó ẹ̀rọ rọ̀ ká sẹgbẹ́ ká má sẹgbẹ́ méjèèjì lè mérí mẹ́ nínú àwọn àṣejù wàláhìlà àwìn bẹ́ẹ̀ ni ti wí fún mi ní kóòtù rẹ̀ yìí o ẹni náà kó ti àkúná hadahulọ muhammad ali jabata ó lóun wà náà àwọn tí ń tẹ̀lé tẹ́lẹ̀ táwọn máa kéwú lọ́dọ̀ rẹ̀ ntí à ń wí fáwọn yìí tako tó ti kọ́ àwọn àmúnikílọ́kọ̀ yín ó láwọn bí ń jọ kan pé alákùn àwọn jama tabligh tàbí àwọn jama nánu bóò ni wọn wàláhì làwọn bó ti wí fún mi nù ẹni yìí súnmọ́ púpọ̀ tẹ́lẹ̀ ó lọ sọ fáwọn pé kọ́dà àwọn kírísítẹ́nì sẹ́kùn wọn lọ ẹ̀rọ kò ń ṣe àṣejù rọrùn bí tẹ̀bílíìgì bá tiẹ̀ ní mistéèkì kí àfáà kí ń jíṣẹ́ ọlọ́run ọmọ sọ fáwọn èèyàn pé èyí tó fi lọ ṣe tẹ̀bílíìgì kọ́dà kọ́ lọ chọ́ọ̀chì torí tó máa ń jẹ́ wí náà nù èyí tó fi lọ ṣe tẹ̀bílíìgì kọ́dà lọ gbà lọ pé àwọn kírísítẹ̀nì àjánsẹ̀ jù wọ́n lọ wàlá inú àṣejù tọ́lọ́wọ́ bíyàn pé èyí táwọn ọ̀nú ẹ̀ òní ká máa sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí nídàkejì ẹ̀wẹ̀ àwọn míì náà àṣẹ ètò tiwọn náà ọba adébi pẹ̀lú tí mo wílẹ̀ kan ni à ń fowópọ̀ ìsìláàmù pé àwọn èèyàn òṣèlú náà sì ń ṣe à ń pé ẹgbẹ́ ìsìláàmù bẹ́ẹ̀ bá bá gbogbo iṣẹ́ tí ń bẹ lọ́wọ́ àwọn olóṣèlú ká ká ká ká ká nǹkan ní nǹkan gbogbo ẹ̀ làwa náà ń ṣe torí náà àfi tá a bá jìnà sí méjèèjì yìí ká jìnà sáṣe jù ká sì jìnà sí kínní ká jìnà sáṣe tó gbogbo ẹni tí ó sọ pé jàmá ọ̀dà ń bo lọ́ fẹ́ fàdíìtì ànábì sí sallallahu bin mas'udi gbà wá alimami abdullahi bin abbas gbà wa kulluha ahadithun sahiha kí ni ànábì wí yadullahi ala al-jama'a wa fi riwayatin ukhra yadullahi ma'al jama'a wa fi riwayatin thalitha ash-shaytanu min al-wahid ash-shaytanu ma'a fa inna ash-shaytana مع الواحد وهو من الاثنين أبعد وهو من الاثنين أبعد oríṣiríṣi ọ̀nà lànàbì fi sọ fún wa pé èyí wọn nìkan bá fi máa dá ṣe nǹkan bó o bá rí èèyàn méjì mẹ́ta mẹ́rin tẹ́ kójọ tẹ́ jọ ń se ọmọ ẹ̀dá yadullahi ala jamaa yadullahi ala jamaa onígbẹ́ ẹ̀dàkùn gbogbo ẹni tí ó kọ̀ndẹ́mù jamaa débi irú condemnation pé kọ́dà kírísítẹ́nì kìrìyósẹ̀ ju tẹ̀bílíìgì lọ ọlọ́run bí ọ at the same time káwá kìlọ̀ fáwọn jamaa náà kí ni jamaa tọ́lọ̀ ń fara mọ́ kí sì ni jamaa tọ́lọ̀ ń fara mọ́ nínú àwọn àlùfáà tí mo rí kọ́lọ̀ ní wọn ṣàlàyé ọ̀rọ̀ yìí yékéyéké tó pé tá a bá gbá inú dókítà nìmú a mọ̀ kí lọ́lọ́run fẹ́ ń gbi jàmá kí sì lọ́lọ́run fẹ́ òun ni sheikhul islam ahmad ibn taymiya rahimahullahu ta'ala fi majmu'i fatawa alimami ibn taymiya nínú àwọn ọ̀rọ̀ wọn tí mo fẹ́ ká dè mọ́lẹ̀ ibn taymiya ní ntí ọ̀dà lára jàmá àkọ́kọ́ náà jẹ́ àfihàn lẹ̀ ẹnìkan gbọ́dọ̀ sọ pé lájàmá o jàmá ń bẹ nínú tá nẹ́bí mú wa o yadullahi máa jàmá yadullahi alal jàmá àmàrù jàmá wo ni ọ̀dá tá nẹ́bí gan pọ̀ sallallahu alaihi wasallam ibn Taymiyyah ni wa man nasaba shakhsan ka'inan man kana fawala wa 'ada ala muwafaqatihi fil qawli nígbà bá bá jàmá débi pé bọ́yọ̀gà wa nù jẹ̀mọ́ àbálàṣẹ wa nù jẹ̀mọ́ àbí jẹ̀mọ́ fún rẹ̀ òun la wá sọ di àsáàsù wàlá wàlìbàrà òun la sọ di pilẹ̀ talara wa tani ẹ̀ ṣe ara wa ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ lórí bẹ́ẹ̀ lónìí o ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ lórí bẹ́ẹ̀ lónìí tó ṣe pé níbẹ̀ nìkan bá ń bẹ ní ipò authority kan ẹ̀jẹ̀ fún yín lápèjúwe tẹ́yìn náà mọ̀ kódà common admission sí institutions wa ọ wà nípò pé ó opportunity àti get admission fáwọn ọmọ mùsùlùmí àbí ìtọ́jú admission lọ bóyá sẹ́ méjì àbí mẹ́ta opportunity rẹ̀ yọlẹ̀ ọwọ́ àríwé tiẹ̀ tó kó wa abdullahi ni ọ́ ó sì ríwé tẹlòmíì náà kó tiẹ̀ náà wá abdullahi lòun náà abdullahi ẹlẹ́ẹ̀kejì wá fi kún pé ẹ̀sà inú ẹgbẹ́ yín ni <laughs> inú ẹgbẹ́ yín ni mo wà o njẹ́ ọba ti di pé èèyàn ò wo identity islam mọ́ bóyá abdullahi talakọ̀kọ́ wúlò ọ àṣẹ́sì orí pé ọmọ tí èsì inú ẹgbẹ́ wa yìí bàbá dé bí kíní ìbá tọ́ sóhun ó wúlò fún islam ju abdullahi ẹgbẹ́ tiwa yìí èwo lẹgbẹ́ òsè ninety nine point nine percent àwọn tí wọ́n bá ń jẹ́ lẹ́gbẹ́ gidi ẹ̀kejì wọn ó sèé bẹ́yẹn bá ti dì bẹ́ẹ̀ jama islam kò ń se political party pọ́nbélé nù òdi hezbi nù àwọn lọ́lọ́run bú pé eh, eh, jaalu diina hun shia kullu hezbin bima ladayhim farihu olùwà farama jama àmọ́lùwọ̀ farama hezbu kẹ́ni jẹ́ hezbu party ntí ń jẹ́ party náà ni pé in some years back ẹnu olóṣèlú kan mo ti gbọ́ ọ wà ní house of assembly nígbà àwọn àbí kan but he was my student a law student mo wá ń bi pé ẹ̀yin olóṣèlú ní state yìí ẹni tí ẹ fẹ́ tẹ̀ ń sponsor kóun nìkan jẹ gómìnà yìí àwọn èèyàn ń wí nǹkan báyìí ń parẹ́ àwọn èèyàn ń wí nǹkan báyìí ń parẹ́ ǹjẹ́ fi máa ń tìyàtọ̀ láàrin jama àti hisibu nù ọlọ́run ọ̀fẹ́ hisibu o ẹgbẹ́ kí ló fi dá mi lóhùn ó ní ọ̀gá àìjẹ́ politician yín lè fi sọ báwọn <laughs> àìjẹ́ politician yín lè fi sọ ó ní àwa politicians àwọn ewu qualities candidate ntọ́ka àwa ni pé talẹ́gbẹ́ fàkalẹ̀ ọwọ́ àfikún pé kọ́dà bọ́ jẹ́ ajá bó ti wí gan <laughs> pé ẹ̀yin non politicians dẹ̀ yọ̀ máa assess candidate pé ọ̀dà. Eh, kọ̀dá ó ṣe kíní etí ọ̀kan àwọn ni pé ta ni kíni talẹgbẹ́ fà kalẹ̀ gbogbo ojú tó bá gbé wa ideology yìí làwa náà gbé wọnú ẹgbẹ́ tá à ń pè lẹ́gbẹ́ ìsìláàmù olúwa ọ̀fẹ́ irú jama bá ní ọ̀dá irú jama ń lọ́lọ́ ń búnú alukur'an karim kullu hizbin bima ladayhim farihun nítorí bá ti jẹ́ tiwa lọ́dá a lórí ẹ̀ àti àti gbàgbé identity islam tó so gbogbo mùsùlùmí pọ̀ tí ń jẹ́ la ilaha illallah muhammadun rasulullah sallallahu alaihi wasallam ẹ̀dàkùn ẹ̀já mú lọ́wọ́ gbogbo bí ta bá ti rí i pé ibi wọ́n pè wá sí yìí constitution yóò máa gáìdì àfíàsí wa kọ́dà bọ́ta pọ́ntì ń bẹ nínú alukurani kọ́dà bọ́ta pọ́ntì ń bẹ nínú sunna anabuwa muhammad sallallahu alaihi wasallam èyí wọn ti kó nù yadullahi ma'al jama'a ó ti di hezbonu olúwa ò sì fẹ́ alladhina takhadu dinahum shi'a kullu hezbin bima ladayhim farihun ẹjẹ́ nǹkan ọ̀rọ̀ bínú tẹ́mi àkàsí torí ara ń tí ẹlòmíín sì gbọ́ tó fi ń dà lúrú tí ń da gbogbo ògbóró rú tó fi di pé ruhun tí sèkì lukman lẹ́ẹ̀kan pé ọ̀sẹ́ ni ó pé kéèyàn ọ̀fà tẹ̀sùbà dáa nàbí ọ̀fà gbogbo ẹnu làá fi ń wí ẹ dákun with with with apology fẹ́ni tó bá feel offended but ọlọ́run etí gbé òdodo bá a bá da alẹ̀ tá a bá tún sa ànábì òní tẹ̀sùbá a má ṣe jù ní kéèyàn ó pé bẹ́yàn bá ti fa tẹ̀sùbá ń lọ ná olùwọ̀ fa ṣe jù gẹ́gẹ́ bí o ti ṣe fẹ́ kí ni bí o ti ṣe fa ṣe tó kí ń jẹ́ bídíà òun tá a bá lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam torí náà inú tá a bá lọ́dọ̀ ànábì àbúdá nìkan bá wí ní mùtámàrú dárẹ́ nàá pé pupa àbí dúdú àbí funfun ni tẹ̀sùbá ànábì kọ̀sẹ́ ni ó lè rí wí ẹ̀ mẹ́jọ àtàrà wa kí láwùjọ máa parọ́ fúnra wa sí ànábì ò ní Abubakar ò ní tẹ̀sùbá Umar ò ní tẹ̀sùbá àti gbogbo àwọn aṣáájú wa nú ẹ̀sìn àmọ́ ṣèjù ni ká wá pé bẹ́yàn bá ti wá fa tẹ̀sùbá ẹ̀ wọ́n wá pé ó ṣe bídíà kúlò bídíà ti ń dọ̀láàlà wọ̀ kúlò dọ̀láàlà ti ń fìnnà ẹgbàdìí ti ànábì yé o kúlù fínárì ò tún máa pé yẹn jẹ́ kèfèrí anabi wa muhammad sallallahu alaihi wa sallam wa hadithi ka anabi ni wailun lil aqabi wa butunil aqdami minan nar ẹni ó sàlùwàlá tán tí ò jẹ́ kí àwọn àlùwàlọ́ kọ́ba bí ó yẹ kọ́ba anabi ni wailun ẹgbẹ́ kan nínú yà nẹ́ni ṣé ó di kèfèrí nù ẹ̀dàkùn ẹ̀já gbọ́rọ̀ ọlọ́run àtàlẹ́bí yẹ o ìtumọ̀ fi náà nínú hadithi lọ́pọ̀lọpọ̀ òun ni táwọn àlùfáà ti ṣe lánàá yìí gbogbo ẹni tó bá ṣe pé ìmánì ń bẹ ní ara rẹ̀ tí ìmánì yẹn ọ̀yọ́ tán bó bá di lálùkìyàmà bákan méjì lọ̀rọ̀ rẹ̀ ìmọ̀ kọ́lọ́hún owó ìmánì rẹ̀ àti sẹ́rí rẹ̀ tọ́pọ̀ kọ́mọ wọ̀nà kó tó wà nìjẹ́nà àbí kọ́lọ́hún ó pé gbogbo zìnà tó ṣe láyé gbogbo olè tó dà láyé ọjì ààrẹ nù nánà àmọ́ òní gbégbére nù ná ní tìtorí gbé ṣe kẹfẹ́ rí ìmánì ò tí yọ tán òun kárùgànì kọ́nà bọ́ yọ́yọ́yọ́ tó kú bí ọmọ náà ọmọ náà fún báwọn afá àti máa tú fún wa lẹ yorùbá náà torí náà nínú àṣejù tí ọ̀rọ̀ Ibn yìí ń jọmọ ká mu ní àwọn tí ń wí ìwìkú yìí gbogbo wa náà la gbàgbé Ibn Taymiyyah wa nínú ìlànà súnà tápẹ̀pẹ̀ sí súnà yìí Ibn ó sì wá wí kíní kan táwọn máa wí mí qala Ibn Taymiyyah إذا اجتمع في الرجل الواحد خير وشر وفجور وطاعة ومعصية وسنة وبدعة اجتمع في الرجل سنة وبدعة ابن تيمية أني لا لارنك سنة بلارة بدعة بلارة اجتمع في الرجل خير وشر gbogbo ẹni tí ń pé bẹ́ẹ̀ yẹn bá ti ṣe bídí àkéńté ní kan ti kó nu mùsùlùmí kàwárí jù ní bíbẹ́ kì í ṣe nu àkéńdá alùsùnà wà jẹ̀mọ́ òun ni ebùnú tí mi à ṣe lálàyé yìí ebùnú tí mi à ní bá a bá rí èèyàn kan aróore lára ẹ̀ àṣìwárá burú lára ẹ̀ ń ṣe lọ́hùn ń sìn tó ń sìn ń ṣe bídí à ń sìn tó ń ṣe súnà tí mo fẹ́ káwọn da láì bí ni pé ebùnú tí mi à ṣe kọ́rọ́ọ̀rù ó lè jẹ́ ọmọ kírun kọ́mọ wàrú mùtàmàrú dárí nàìm kọ́mọ lọ hálùkọ́ àwọn sheikh eh, Imran àmọ́ síbẹ̀ ó ní bídí àmì tí ń ṣe bíi tẹ̀sùbá àbí nǹkan mi ń ṣe mọ̀lúdì èyí ń wọ̀ èyí ọkọ̀ nù ìsìlámù ní ti Ibn Taymiyyah àwọn ìnà kí ni Ibn Taymiyyah ni a ṣe òun mo fẹ́ gbogbo wa sí al káwa fíyàtọ̀ àwọn èèyàn káwa bayna al-ifrat wa at-tafrit Ibn Taymiyyah àni ẹni ọba rí báyìí استحق من الموالاة والثواب بقدر ما فيه من الخير واستحق من المعاداة والعقاب بحسب ما فيه من الشر أهلا وسهلا أهلا Ibn Taymiyyah ni bá a bá rí èèyàn tí méjèèjì báyìí pàdé lára ẹ̀ aróore lára ẹ̀ àṣìráburú lára ẹ̀ ń ṣe súnà bídìí ìtàn lọ́rọ̀ ẹ̀ Ibn Taymiyyah ni á fẹ́ràn rẹ̀ àlùwàlá àlùbárà ọ̀nà lóde wọn rúṣúnà àtòore tààrílà rẹ̀ á sì kórìíra ẹ̀ á bínú ẹ̀ á ní bá a ṣe lóde wọn kíni lóde wọn aburú àti bídí àtàrílà rẹ̀ Ibnu Taymiyya ni ẹ má jẹ ọjọ́ yín lójú ọlọ́rọ̀ rẹ̀ dàbí kíni kàlẹ́sì alfakiri kàlẹ́sì alfakiri Ibnu Taymiyya ni bí olè tá a mú tá a wá rí pé kò sí ní jẹ́ ọ̀jẹ̀ ńlẹ́ ni amúolèsẹ́ pé ọlọ́ gbé nǹkan àwa wádìí a rí i pé a kò sí négéni kò ní ibùdó tẹ́míà ní ọ̀rọ̀ ẹbí méjì ẹ̀rú lè tọ́jà òun kìí ṣe excuse ní fún pé ńgbà tó lóúnjẹ máa lọ àáfíà <laughs> olè jíjẹ àáfíjẹ ní òṣèríà ibùdó ní at the same time uh, ibùdó tẹ́míà ní fàyíṣàmì òfin ṣàkṣin wáhìdì mọ̀jìbá tẹ̀lé kọ́rọ̀ wọlé hàdà bàbá ti kọ́ra a lè gé lọ́wọ́ bàbá yìí kó gbé e. tí ó dì sáàfù ká gé e lọ́wọ́ nù sẹ̀ríà ebùnútẹ́mí àná the same time àwa ní ẹwọ́nú ilé owó mùsùlùmí èèlò ni ó tó jẹun ẹfun kọ́mọ bí jẹun fàṣítẹ́mà fi hìl xayiru wọ̀ṣàm àtàbúrú àtòrè ọ̀pàdé lára ẹ̀ lọ nítorí oore lára ẹ̀ á tìrìtì ẹ̀ bẹ́ẹ̀ nítorí aburú lára ẹ̀ á tìrìtì ẹ̀ bẹ́ẹ̀ eléyìí ni àkíyèsí níwọ̀nba tí mo fẹ́ pè látàrí pé à ń ṣe ọ̀rọ̀ jama ẹ̀jẹ̀ àgbọ̀yé irú jama wo lolúwa farama irú jama wo lọ́lọ́wọ́ farama pàtàkì jùlọ bí sheikh rizal ló ti ẹ̀mí àbótí sàlàyé rẹ̀ yìí jama tó bá ma lórí pé irú báwọn Daaru Naim yìí sheikh imran nìkan ò lè dá ṣe gbogbo ń tà ń yìí àmọ́ sheikh imran ò ní gbé nǹkan kan kalẹ̀ pé eléyìí tí n bá ti wí náà lọ́nà o kọ́dà bí kùránì ò wí bẹ́ẹ̀ eléyìí tí n bá ti wí bẹ́ẹ̀ òun ni ọ̀nà kọ́dà bá di ìfẹ́ ànẹ́bí òwí bẹ́ẹ̀ àbírú dárú náà mi pé atalẹ́ fẹ́ pé òun dr abikan àwọn òsínú àwọn ìjọ wa atalẹ́ ó kọ́ ọmọ ó kọ́ ta ni mo rí inú invitation dr aláró à ẹ̀yọ tiẹ̀ kó mẹ́ kò sínú àwọn bọ́bá ti dè báwọn ní sẹ̀rí ọ̀fẹ́ torí pé àti identity mi ló kù tá a fi ń wo ta lè wa ta ni èsè èèyàn wa kì í ṣe identity islam mọ́ ọlọ́kọ́mọ́ sí àjẹkó yé wa jù báyìí lọ ó jẹ́ ká lè gbọ́ ká lè gbà lẹ́ẹ̀kan sí ọlọ́run ọ̀sẹ̀ yìí lẹ́tọ̀ ilé ẹ̀sẹ̀ dáadáa o asalaamu alaykum wa rahmatulahi wa barakatu wa sallallahu alaykum wa rahmatulahi wa barakatu.